Johnson on the beat. ẹ kú dédé àsìkò yìí wọ́n wo program Chief Sunday Igboho kan lọ́wọ́ ní nísinsìnyí mo wá gbọ́ pé wọ́n ní ẹnìkan jẹ́ ọba Ọọ̀ni of Ifẹ̀ ọ̀jáyàwèrè sórí pé ẹni ìtàn rí pé lórí burúkú èèyàn ni ẹ sórí pé bàbá ńlá kù wèrè gidi ẹni ìtàn sórí pé bàbá ńlá kù wèrè gidi èèyàn bú èèyàn wèrè gidi ni ẹ sórí lásìkò tá a wà yìí àsìkò kò sí kò sí àgbàlagbà kan mọ́ àgbàlagbà tó bá ti ya wèrè a máa sọ ọ̀rọ̀ sí o ò ń ṣàgbàlagbà o ò lè jù mí lọ lọ́jọ́ orí kò ní dáa fún ẹ ọbẹ̀ onífẹ̀ kò ní òun ní ṣoríire mo ti mọ̀ pé àbújá tó lọ yẹn tó rú aṣọ tó kó aṣọ ní kíjìpá ibo ló ti tọ́ wọ̀wọ̀kuwọ̀ Queen Elizabeth ò jẹ́ wo ṣe aṣọ tó wọ̀ sọ́run yẹn ẹni tó ń rùlù gbogbo ayé kò jẹ́ wọ ìwọ̀kuwọ̀ aṣọ ọ̀dọ̀tí tó wọ̀ tó máa mú pàǹtí tó máa máa mú káàkiri títì mímọ́ tó ń wá káàkiri idiot boy idiot idiot olórí burúkú ìwọ ní pé o wá ń sọ fún Sunday Igboho pé kó lọ jáwọ́ nínú gbogbo kò ní yẹ wọ́n láwọn tó lọ́jọ́ òní wọ́n láì ilẹ̀ yorùbá tó dà yẹn o ò ní pẹ́ lórí pèbí yẹn o ò ní pẹ́ kú ọ̀ọ́ni ọ̀fífẹ́ àbí kí wọ́n porúkọ ẹ̀ náà ẹni ìtàn kó o ní ṣoríire ó rí pé lórí burúkú ni ẹ àwọn Tinubu ti fún ẹ lówó wọ́n ti set ẹ wọ́n ti ní kó gba Àbújá lọ gbogbo ẹ̀yin àgbààgbà ilẹ̀ yorùbá kò bá ó jọba lórí àwọn ẹbí ẹni tó bá ti ṣe títí wá ohun tí wọ́n ṣe rẹ́ńdà yín tó ṣe rẹ́ńdà yín useless tọ́ọ̀f tẹ́ẹ̀fì jẹ́ tẹ́ẹ̀fì lẹ́nu nílẹ̀ yorùbá mọ́ ẹ̀yin ọba olórí burúkú yẹn tẹ́ẹ̀fì lẹ́nu nílẹ̀ yorùbá mọ́ ohun tó fi rẹ́ńdà yín tọ́wọn olóṣèlú fi rẹ́ńdà yín useless òun náà ni olórí ọ̀jájá òun ní ṣoríire wọlá àgbàgbọ́ ọmọ yorùbá tí wọ́n ti pa ní ìpakúpa gbogbo ọlá àgbàgbọ́ ọmọ yorùbá tí wọ́n ti pa ní ìfọ̀yìnfọ̀ṣu máa fi fídíò kan wọ̀nyí nísìnyí mo ti mì ní fi fídíò ẹ̀wọ̀n tẹ́lẹ̀tẹ́lẹ̀ but the time ti tó láti fi wọ̀n sórí wọ tó ń pè ní ọ̀jájá ẹni ìtàn èmi àti òsì ní ẹgbẹ́ tó to gbé kì í tó bá pé wọ́n ń fọjọ́ orí tó ẹgbẹ́ wọ́n ń fọjọ́ orí tó ipò ni kò yẹ kó mú ọ̀dọ̀dọ̀ olóko kú wèrè tó kò lè dá dóbò ọmọ àlè tó wá gbé fún ẹni lé láàfin ọmọ àlè tani kò mọ̀ pọ́ ọmọ àlè lọ́mọ ọwọ́ ẹni ọmọ tó wá gbé fún ẹ ṣókò ẹ ṣiṣẹ́ ni mo mọ girlfriend ẹ lamẹ́ríkà girlfriend yẹ tó parọ́ pòun bímọ fún ẹ lamẹ́ríkà mo mọ̀ ọmọ fake ọmọ fake ló gbé fún ẹ ìwọ ọlá àwọn olórí burúkú jẹ́ pé ìṣúná kan kò ní dá fún gbogbo ẹ̀yà rọ́ọ̀ṣù state tẹ́ ẹ fi irú wèrè yẹn ẹni tó kú ẹ ti kú tẹ́ ẹ fi joyè tẹ́ ẹ fi joyè àwòdì tẹ́ ẹ múrú irú wèrè wèrè ọ̀ní ọ̀fífẹ́ mo ti mọ̀ ó pé wèrè olórí burúkú ni bọ̀bọ́ yẹn ó máa ẹ bí gbogbo ayé ṣe ń gbèjà ẹ̀ nígbà tí Tinubu tó rẹ́ndà ẹ̀ useless in public but mo kàn wọ́n báyìí pé ah kò yẹ kí Tinubu náà jẹ́gbé láti sọ̀rọ̀ sí Tinubu mo mọ̀ pé olórí burúkú ayé àtọ̀run òun ni wèrè tó pèrè lẹ́nu ìtàn yẹn olórí burúkú ayé àti ọ̀run clearly ó ní ọba ẹni ìtàn of Ifẹ̀ àwọn stupid ọba àwọn stupid àwọn wèrè ọba tó máa ń tẹ tó ń tàlẹ̀ Yorùbá dànù kí Sunday Igboho kó jáwọ́ kó lọ jókòó jẹ́ lórí nǹkan tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ yẹn kó má ṣe mọ́ àwọn ọba ànù àwọn ọba ànù àwọn ọba òfò ọba tó ti ọba olórí burúkú ọwọ́ bá ṣí èrè ọ̀jájà àbí ọ̀jájà ẹni tàn igbákejì olórí burúkú tó ń pè ní igbákejì òṣà olórí bú ni ẹ́ àníṣe a níìdì àwọn pípú yìí nínú láìfù wa àwọn ọba yẹn a níìdì wọn olórí burúkú tó tó wọn láyé yìí kò sí àwọn bá tẹ́ rí yẹn olórí burúkú tó tó wọn láyé kò sí. kí irú ọ̀ni ọ̀fi fẹ́ kó máa sọ fún olóyè Sunday Igboho ṣẹ́rí pé ah Nàìjíríà ìlú ẹ̀ ṣẹ́rí pé Yorùbá àwọn tó pa Abíọ́lá àwọn tó pa Abíọ́lá dànù irú àwọn Fálànà Olúfálàì gbogbo wọn pátá ni wọ́n làbújá nígbà ayé Abacha tó lọ gbowó nígbà tó rẹ̀yìn Abíọ́lá ojú gbogbo wa ti là àpọ́nlé tí wọ́n ń fún yín tí ẹ jẹ́ kó mọ̀ pé olórí nítorí pé ń gba ayé Abíọ́lá wọ́n ti wọlé gbogbo wọn ti lọ dáná sun yín ààfin ààfin òní òfin fẹ yẹn a máa dáná sun ni a máa lé kúrò lórí ààfin yẹn àwọn olórí burúkú ọbọ òṣì ìwọ ní pé kí wọ́n lọ lé ọ̀jájá kí wọ́n lọ kọ́ lọ mú Sunday Igboho ah! ṣẹ́rí pé kò ṣẹ́rí pé ṣẹ́rí pé olórí burúkú náà wọ́n bá lẹ́ Yorùbá most of them wọn ṣé lẹ́yìn náà máa fi ṣe aṣáájú wọn ọba tẹ́yìn wèrè kan tó bá sọ pé aṣọ́jú ọ̀hún ọba kì í ṣọ́jà já rádaràda tó máa ró pàǹtì tó máa fún pàǹtì mọ́ra tó máa máa wọ̀ káàkiri abájọ ń jọ́kì náà nà tó sọ pé ẹ̀sìn mùsùlùmí pé ilé Ifẹ̀ ló ti wá ànábì mọ́mọ́ ọmọọṣẹ́ Odùduwà ni olú máa ń gbé ọ̀tá ọ̀pá wọn ràn tó máa ń gbé dání àṣepé olórí burúkú ni ẹ lóòótọ́ wọ́n bú ẹni jọ́ wọ́n sọ̀rọ̀ ṣe rò pé yan ni ẹ́ sórí wọ́n tó pe ẹ lọ́jàjá yẹn máa bẹ́ẹ̀ fà gan ìjọba wà lùí máa wọ ẹbí má wà London o tó bá fẹ́ ṣìyà olórí burúkú lọ wá sí London kó o lè mọ̀ gbogbo ará London ti múra ẹlẹ̀ tó bá bí ẹ dáa ẹni ìtàn ọba ọba ẹni ìtàn ọba onífẹ̀ tó bá bí yàrá kú yàrá ẹ dáa wá London lọ́la ìwòwò ni máa jẹ́ ẹ sí máa jẹ́ máa torí tiẹ̀ lu ẹ̀wọ̀n ọ̀sẹ̀ kan ní but máa máa nékèdì ẹ máa gún gbogbo gbogbo inú ẹ̀ máa gún gbùgbùn tó bá bí ẹ̀dá wá sí ìlú èkó wá sí London mo ti múra everybody ilẹ̀ bó jẹ́ Tinubu ló wá bí máa bọ́ sí wòwò ni máa dẹ̀ fídíò ẹ̀ máa nà bí olórí burúkú wọn gbọ́dọ̀ wọ̀lú ìmọ̀ kọ́ bá wọ̀lú tó bá ti sick kọ́ dúró Nàìjíríà nàìjíríà tí wọ́n bàjẹ́ tó ba ayé ẹ̀jẹ̀ yẹn kó dúró bẹ́ẹ̀ kó má wà bí wọ́n wá kó má gba treatment gbogbo ẹni tó bá ti rí Tinubu ọ̀nà fífẹ́ ẹni ọba tẹ bá ti rí ẹni gọ́ọ̀mẹ̀ntì tẹ bá ti rí nílùú yìí lúlù ni a máa kúrò àjọ pọ̀ nísìnyí a máa ṣe mítìn bó jẹ́ France ló wà tí mo wà London máa gbéra máa gba France yẹn lọ máa lọ dúró ní hospital yẹn máa dẹ̀ mẹ́sàn pé mo lu bó jẹ́ Tinubu máa lu títẹ̀ mi máa fi bọ́ lára ẹ̀. àwọn olórí burúkú yìí ẹ bà lú jẹ́ ẹ bà Nàìjíríà jẹ́ jákujáku kò sí hospital kò sí gbá kò sí náà kò sí kankan irú ọbọ nífẹ̀ẹ́ wá ó wá gbọ́dọ̀ ó wá gbọ́dọ̀ Buhari lọ a máa bá Sunday Igboho sọ̀rọ̀ ṣé Sunday Igboho wà ní ẹgbẹ́ Sunday Igboho wà tó bá bẹ́ẹ̀ kì í ṣe pé wọ́n fẹ́ jọ oyè oyè oyè tó tọ́ sí ẹ ọjọ́ kìíní àná mi báyìí Buhari Tinubu Tinubu jókòó lórí iṣẹ́ à Tinubu jókòó lórí iṣẹ́ à Tinubu Tinubu ò dá sí ẹ. Tinubu ó rúdù sí ẹ gbogbo ayé jókòó gbogbo olùdìde wọ́n sọ̀rọ̀ fi Tinubu àṣepé lórí burúkú ni ọba ọba wèrè ọba ṣi èrè ẹ bá mi ṣí ètò yìí kó tán lára pé tó bá bí bàbá ẹ̀ dáa tó bá gbé bàbá ẹ̀ tó bí bàbá olórí burúkú àti ìyá ṣi èrè tó bí ọba onífẹ̀ kò ní dá fún bàbá ẹ̀ ìjọ tó bá bí bàbá àti ìyá ẹ̀ dáa kóun wá sí lùí mo promise ẹ̀ nílé kẹ́ẹ̀kì mo promise yẹ èmi Bashiru Adéọlá Adébẹ́sù mo promise ẹ ní naked máa naked yẹ máa dẹ̀ gún ní gbogbo máa gún ní ọ̀bẹ ní gbogbo ra. ààbọ̀ ló máa fi dọ̀hùn ẹ̀wọ̀n six months ni máa ṣe ẹ̀wọ̀n six months ṣé bí Nàìjíríà ṣe ní ó tẹ́ nìkan lọ́rùn ta ló tẹ́ lọ́rùn olórí burúkú ààrẹ yes ó ti lọ gbowó lọ́dọ̀ Buhari ó lọ sọ́dọ̀ Buhari níbi two weeks ago a rò pé nítorí ó lọ nítorí pé kí ìrọ̀rùn kó lè dẹ́bára lù ó wá dọ̀hùn tó wá dé padà Sunday Igboho yẹn ọmọ oṣù yìí oṣù táwa ẹ̀ náà máa dáná sun àfihàn inú mọ́ǹtì yìí làfihàn máa jóná ọmọ àdáná sun ní tẹ̀bítẹ̀ pẹ̀lú gbogbo òòṣà ọwọ́ ọ̀dọ̀tí tó náà kọ́ sínú kìíní tó ń pè ní òòṣà orí burúkú fake òòṣà tó kó síbẹ̀ kábíyèsí ẹ́ ẹnìkan dẹ̀ dìde ó ń jà fún nation the whole nation the one person instead kẹ́ fún ní full support nítorí ohun tó máa jẹ ohun tó máa jẹ máa ṣó fídíò kan fún yín nísìnyí kẹ́wọ́n bá ṣe ń dúbú èèyàn ì máa ṣó ẹ̀ briefly briefly ẹjọ́ torí tọ̀nà kẹ́ ẹ̀ wò kí ẹni ìtàn ọlọ́run ogunléyè àbò lórí buku stupid stupid orúkọ tí àwọn fámílì àti bàbá ẹ olórí búburú bàbá ẹ sọ tó bá bí ìyá gọ́vnà kan re àbí tó bá bí Tinubu re tó bá wá síbi báyìí tí màá gbẹ̀mí kó lára ẹ̀ kì í ṣe bàbá mi lo bí mi do si síwájú òun náà báyìí Ma de mí sọ pé mo pa ma ṣó fídíò fún yín nísìnyí. ẹ má bínú ẹjọ máa máa sẹ́ẹ̀dẹ̀ máa fi wọn gbogbo ayé nísìn kẹ́rọ bọ́ ṣe ń gẹ́yàn lọ́rùn bí fúlàní ṣe ń gẹ́yàn lọ́rùn kẹ́rí pé olórí burúkú inú tó ń bí mi sí àwọn gọ́vnà yẹn tí n bá rí ẹni wọn bíbáyìí tí n bá gbẹ̀mí kó lára ẹ̀ tó wá gba treatment òfò mi báyìí a máa di a máa di ok kò sí wàhálà ẹ fún mi ní minute time mi ìfẹ́ ṣú ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó wà skẹ́rìn èmi gangan fún ara mi tí mo tí mo ní lórí fóònù mi mi ì lè wò ó nítorí mo mi ì lè wò ó ẹjọ́ nítorí tó lọ́rùn ba inú fóònù tí mo fi ń bá yín sọ̀rọ̀ inú ẹ̀ ló wà tí mo fi lè fi sẹ́ǹdẹ̀ sínú ilé ẹ fún mi ní just one second máa fi nǹkan mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ wọ̀nyí kẹ́ wo bó ṣe ń ṣayé obìnrin àwọn fúlàní bó ṣe ń bóbìnrin sùn ní naked tó ń rèpò obìnrin yàwó níyàwó fúlàní máa fi wọ̀nyí nítorí tẹ bá rí tó ń bímọ ẹ o pé kí ni ti tiẹ ó lè kàn ẹ ó lè kàn ọmọ ẹ ó lè kàn ẹ mi sí nàìjíríà mi ìlẹ́bí ń bọ̀tí ó lè kàn ẹ ó lè kàn ọmọ ẹ tí bá lọ nàìjíríà tí bá wá sí nàìjíríà mi ní nǹkan mú bẹ̀ I don't have anything to do máa fi wọ̀nyí nísìn ẹ fún mi ní time one minute.